ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد فإن أصدق الكلام كلام الله وخير الهدى هدى محمد وشر الأمور مهدثاتها فإن كل مهدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله من النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته adúpẹ́ fún Allah adúpẹ́ fún Allah adúpẹ́ fún Allah alhamdulillah alladhi bi ni'matihi tatimmu salihat ọpẹ́ ni fún Allah àtúnṣe wa ní mùsùlùmí tó ṣe wá ní àlèhùnmọ̀ ń ṣe ọlọ́run sallallahu alayhi wa sallam à ń jẹ́ ẹni tó jẹ́ pé yóò mọ̀ gba directive lórí gbogbo tó bá fẹ́ ṣe. àní jẹ́ ẹni tó jẹ́ pé kọ̀mọ̀nà tí ń tọ́ àṣìṣì lára àwọn tó jẹ́ pé wọ́n mọ̀nà wọ́n fi ilẹ̀ àwọn tí wọ́n mọ̀nà tí wọ́n máa ma fi ọ̀nà alẹ̀ tó ń tọ ọ̀nà míì àwọn ni almagdubu aleihim wàhùnmù nasara àwọn tí wọ́n sọnù kó lójú ọ̀nà ọlọ́run gangan àwọn ni adọ́ọ̀lùnà wàhùnmù yahud na'udhu billahi minal yahudiyyati wan nasraniyya àbí Allah subhanahu wa ta'ala gbogbo ntẹ̀yẹ̀ tó máa jẹ́ tó bá ti yàtọ̀ sí mùsùlùmí ọlọ́run dákun mẹ́jà jẹ́ á wà máa là torí pé dárájà ti bẹ nínú kéèyàn jẹ́ ni ọlọ́run mùsùlùmí lọ́sàájú lẹ́yìn mùsùlùmí téèyàn bá ṣe ìsìláàmù rẹ̀ dáadáa tó bá rí i ṣe àyẹ̀sù halalalhalala wà haramalharama yàrtákì ìlà àdàràjàtì ìmàníyà yàrtákì ìlà àdàràjàtì ìmàníyà darajat levels o lè yẹ fi wà pẹ̀lú ọba tó ni wá gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ilé ayé tá wà bẹ́ẹ̀ levels náà ni when we are talking of education àní àwọn eléyìí wà primary level àní àwọn eléyìí wà ní secondary level àní àwọn eléyìí wà ní tertiary institution under tertiary institution yẹn àní àwọn eléyìí undergraduate ni wọ́n àtúrí àwọn kan wá jẹ́ postgraduate àtúrí àwọn kan wá ní phd ni wọ́n àtúrí àwọn kan wá ní wọ́n ti di professor under professorship àtúrí professor emeritus wàhákàdà darajatul hayat when we talk of ọ̀rọ̀ owó níní wọ́n láwọn eléyìí thousand naira ni wọ́n wọ́n láwọn eléyìí hundred naira àwọn kan tausania, àwọn kan milonia, àwọn kan bilonia, àwọn kan trilonia, bó ṣe lọ́nu tá a bá bọ́ síbi almanasibu alaskariya almanasibu alaskariya gbogbo tó jẹ́ ipò nídìí forces wọ́n á lélẹ́yìí corporal ni wọ́n á lélẹ́yìí sergeant ni wọ́n á lélẹ́yìí inspector ni wọ́n á léléyìí dto ni wọ́n á léléyìí dpo ni wọ́n á léléyìí dco ni wọ́n á léléyìí aig ni wọ́n á léléyìí ig ni. bẹ́ẹ̀ ni tá a bá bọ́ sínú ipò ìmọ̀ ẹ̀sìn wọ́n ní eléyìí àwọn ọmọ ilé kéwú alákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn ìbìtìrà ìyú náà tí wọ́n bá kú ń bẹ̀rẹ̀ wọ́n di ìdàdí yúnà tẹ́ bá kó bẹ́ẹ̀ wọ́n di sànàwì yúnà tẹ́ bá kó bẹ́ẹ̀ wọ́n di jámì yúnà lọ́ńdà bẹ́ẹ̀ ara wọn ìtọ́jẹ́ yìí pé wọ́n bá parí jámíà wọ́n bẹ̀rẹ̀ mẹ̀jísẹ́ẹ̀ tí wọ́n bá parí mẹ̀jísẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ dòkítọ́rà láti ibẹ̀ wọ́n di wùsàsù dòkítọ́rù tí jẹ́ pòfẹ́sọ̀ bẹ́ẹ̀ náà ni àwọn àpò wọn á ní eléyìí nínú kíríkà chairman ní eléyìí secretary eléyìí pro ni bẹ́ẹ̀ náà ló ṣe wà nínú ètò ẹ̀sìn àwọn dàrájáàtù àwọn levels levels levels téèyàn máa wà àkọ́kọ́ level nínú ìsìláàmù òun náà ni ìsìláàmù kéèyàn jẹ́ mùsùlùmí téèyàn bá ti kọ́kọ́ gbà pé la ilaha illallahu kọ̀sọ́ba ká tó yẹ ká sìn lódodo àyàfi Allah kéèyàn ó sì tún gbàdájú pé àbẹ́bí wa Muhammad òjíṣẹ́ ọlọ́run ni ẹrú ọlọ́run ni òjíṣẹ́ ọlọ́run ni òun sì ni ànábì ìgbẹ̀yìn òun lòjíṣẹ́ ìgbẹ̀yìn nítorí àwọn amadíyà kóònù ìsìlámù nìyẹn àwọn amadíyà wọn gbà pé ànábì wa Muhammad ni ànábì ìgbẹ̀yìn sallallahu alayhi wa sallam téèyàn bá ti gbà pé ànábì ni ànábì ìgbẹ̀yìn kìí ṣe mùsùlùmí kò bá kírun kórí ẹ̀ sí mọ́lẹ̀ kò bá gbààwẹ̀ kí ọrùn rẹ̀ kórí Tírí báyìí. kọ́ bá a máa fi gbogbo ògbà lọ mẹ́kà kọ́ bá a máa fi gbogbo ògbà yọ zàká tí wọ́n bá ti lè sáàjì tó bá ti lè sáàjì inú ẹ̀mí rẹ̀ wípé anabiwa Muhammad òun kọ́ ni òjíṣẹ́ gbẹ̀yìn irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe mùsùlùmí torí wípé ìparí ọ̀rọ̀ bẹ́ẹ̀ anabi ti ṣàlàyé ẹ̀ fún wa ìsìlámù náà ti pè é bẹ́ẹ̀ fún wa ẹni tó bá ti lè ṣe tó bá ti lè nọlifáyìí the last prophet prophethood wa nabi kì í ṣe mùsùlùmí aláwọ̀sán ẹni tó bá ti lé ẹni tó bá ti lé ní kírìdì kan against pé anabi wa muhammad ni last prophet irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe mùsùlùmí yẹ́fọ̀ àwọn darajat darajatuli hayati àwọn ni darakatuli mamati darajatuli hayati òun ni dàràkáàtù lìmọ̀mọ́sì dàràjáàtù kíkúrò ní ipò kan sípò kan ní jẹ́ bẹ́ẹ̀ dàràkáàtù pípò ní ipò kan sípò kan náà ní jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n dàràjáàtù kíkúrò ní ipò kan tó kéré lọ sí ètò ga kátúkúrò níbẹ̀ kátú lọ sí ètò ga jù bẹ́ẹ̀ kátúkúrò bẹ́ẹ̀ kátú lọ sí ètò ga jù bẹ́ẹ̀ ìní jẹ́ dàràjáàtù dàràkáàtù tiẹ̀ kíkúrò nípò kan síkan náà ni àmọ́ wíwá látòkè lọ́ọ̀lẹ́ ní láti pé ọ̀gá ọlọ́lẹ̀ díẹ̀ ó tún lọ́lẹ̀ jù bẹ́ẹ̀ lọ ó tún lọ́lẹ̀ jù bẹ́ẹ̀ lọ ó wá tiẹ̀ lọ́lẹ̀ yẹ́yẹ́ ní wọ́n fi àwọn fàìlọ́sọ̀fì yún náà àwọn philosophers àwọn ẹni fàìlẹ́sọ̀fì yún náà nínú kéwú àwọn sọ wípé daraja atuli hayati iya daraka atuli mamati wọ́n ní bẹ́yẹn ṣe máa ń ṣírò lójoojúmọ́ pé mo tún ti lé ọdún kan lónìí lọ́jọ́ ayé ní ọdún tó lọ mọjọ́ mo ọdún lónìí lọ́dún yìí mo ti di ọmọ ogún ọdún àtẹyọ kan wọ́n ní bá a ṣe ń ka dídàgbàsókè nù ayé bẹ́ẹ̀ ni à ń ka dídàgbà lọ́ọ̀lẹ̀ lọ bá ikú dàràjá tulẹ̀ hayati ìyá dàràká tulẹ̀ mamati bí ṣe ń púlọ̀sì fún wa lórílẹ̀ ayé pé púlọ̀sì wà o bẹ́ẹ̀ ni máìnọ̀sì déédéé iye tó púlọ̀sì lókè ní máìnọ̀sì rẹ̀ ní inú sàárè wa àwọn dàràjá tù tí ń bẹ́nu ẹ̀sùn adarajatuli wúlá ni kéèyàn ó jẹ́ mùsùlùmí lọ́lọ́wọ́ bá fi sọ wípé yáyọ alábí ní àmàlù takùlọ àkọtùkọtì wọn látàmú tó nà éèlà wà á tó mùsùlùmù. ẹ rí báyìí yáyọ alábí ní àmàlù yáyọ alábí ní àmàlù ìtakùlọ ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ bẹ̀rù akọ́tukọ́tì alátàmútòǹdà ìlà wà tó wọ́n bá jẹ́ pé o tiẹ̀ wá rí kò kankan mú láyé nínú ipò ẹ̀sìn ìjẹ́ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ bọ́mọ́ ọ lọ́wọ́ o bá ti lè kú tó kú sórí ìsìlámù ọ lọ pàdé wàhálà ni wọ́lá àtàmùtò náà yé la wà á tó mọ̀ sí. ìjẹ́ mùsùlùmí tá a wá wí gan ó wá tún ṣòro jẹ́ torí pé lọ́dà ìjẹ́ mùsùlùmí òun ni kọ́ gbẹ́gbẹ́kẹ̀lé nkẹ̀kẹ́ ju lọ lọ́dà ìjẹ́ mùsùlùmí òun ni kọ́ ọmọ kẹ̀kẹ́ ju lọ lọ́dà ìjẹ́ mùsùlùmí òun ni kọ́ ọmọ kọ́ ọmọ sóògùn ọ̀dà ìjẹ́ mùsùlùmí òun kọ́ ọmọ emi. kọ́ kọ́ ọmọ pé nǹkan míì tánẹ́bí ó pè lẹ́sìn lẹ́sìn tó ń pẹ́ tó bá ti lọ pé nǹkan tánẹ́bí ó pè lẹ́sìn tó ọba ti lè pè lẹ́sìn ti sọ òjíṣẹ́ pé nìyẹn àkọ́kọ́ ó ní ya ni amẹ́nu takò lọ akọ́tòkọ́tì wàlá támútò nàìlà wà tó ń. tọ́ba pátápátá dẹ́rẹ́jà àkọ́kọ́ mùsùlùmí tẹ́yẹ bá wá lo ipò fá tó ń jẹ́ mùsùlùmí halala halala wa harama harama ntọ́lọ́wọ́ bá ṣe lẹ́tọ̀ tí ń pè lẹ́tọ̀ tí sì ń tọrọ àforíjì tí ó jẹ́ wípé kò débi àwọn kàbáyìrù alladina yajtanibuna al-kaba'ira min al-ithmi wal-fawahisha illa lamama tó jẹ́ àwọn òun ni ọ̀fẹ́ǹsì ti ń kọ̀mìtì tó jẹ́ wípé kò sí bí ẹ̀dá ṣe fẹ́ ṣe tí ò ní kọ̀mìtì ẹ̀ bí kéèyàn owó òkú kọ́ wá padà gbójú ẹ̀ pé à ah, ọlọ́nkó fẹ́rídìn bí kéèyàn ọ̀sọ̀sọ̀kúsọ kọ́ padà tọrọ àfẹ́rídìn àwọn nìyẹn ọlọ́nyà ọlọ́wọ́ bá ní àwọn tó jẹ́ pé yẹ́jísà ní ibú nẹ kábà yìí àbí nẹ rí sí ni wà ńlá màmá wà lábí nẹ yẹ́jísà ní ibú nẹ kábà yìí àbí sí wà nípa wá ìṣà ìlà ńlá màmá wà álámù bèèmà á iná lọ àìwá sí olùmọ̀kì fi rọ wà álámù bìkó ìdí à ń ṣàkó mìnà láàrídì wà ìdí à ń tó máa jìnnà tó fi bùtú ní ìhùn máa ti kò wà láti zàkó àǹkúzàkó huwa a'lamu biman ittaqa. alladhina yajtanibuna kaba'ira al-ithmi wal-fawahisha illa al-hamama. alladhina yajtanibuna kaba'ira al-ithmi wal-fawahisha ọlọ́ni àwọn èèyàn gidi yajtanibuna kàbá irọ́ mi. ìlàlámàmà. ìlàlámàmà. جهنم ربا إن ربك واسع المغفرة الله سبحانه إذ أنشأكم من الأرض وإذ أنتم ألفي أفا وعبدالله ألفي إذ أنشأكم ألفي إذا أنشأكم إذا أنشأكم وإذا أنتم وإذ أنتم أجنة في بطون أمهاتكم فلا تزكوا أنفسكم هو أعلم بمن اتقى كبيرة انتو تبيني جبل كبيرة ntó tóbi lábo níjẹ́bẹ̀ fẹ́mìnì ni kàbíràtù tó tóbi ẹ̀ṣẹ̀ ńlá náà ní tó a sọ pé ìmúra àtún kàdíratùn ọmọbìnrin tó tóbi fat lady ìmúra àtún kàdíratùn a fat lady kàdíratù nǹkan tó jábo tó tóbi níjẹ́bẹ̀ kàdíratù gánà ẹ̀sẹ̀ tó tóbi bó la ṣe wá lè distinguish rẹ̀ tá a fi mọ̀ pé kàdíratù tí wọ́n ń wí ṣé ti nǹkan tó tóbi tó jábo ni wọ́n rí fáàsì ni àbí kàbíràtù àbí tẹ̀sẹ̀ tó tóbi zina. kàbíràtù ni olè jíjà kàbíràtù ni èèyàn pípa kàbíràtù ni bó láti wa distinguish láàrin kàbíràtù ti nǹkan tó jábọ̀ tó tóbi àti kàbíràtù ti ẹ̀ṣẹ̀ tó tóbi bẹ́ẹ̀ bá láàfáà lòun pé kọ́ bọ́ yẹjú ẹ̀ pé àfáà kàbíràtù kí ni jẹ́ bẹ́ẹ̀ yóò ní tó tóbi nì

tó bá jẹ́ pé ti nǹkan tó jábọ̀ tó tóbi ni ìntàfi distinguish ẹ̀ kó lára kàbíràtù ti a very big sin a very big atrocity ẹ̀ṣẹ̀ ńlá tó yẹ pé inú máa bí ọlọ́run ṣẹ̀ tí bá ń ṣe àti tọ́bátúbá ìntàfi distinguish ni pé a mú lọ plural kàbíràtù ti nǹkan tó tóbi bóyá èèyàn fọ́sàjàbọ̀ tó tóbi jábùú plural ti ọmọ jẹ kàbíràtù àmọ́ kàbíràtù tẹ̀sẹ̀ jábùú ọmọ jẹ kàbáyírù.

ibi tí wọ́n ti fàyè kákẹ́ ní ibi à ń ṣàkún àbí ìlà ń ṣàkún tí ibi bá wá tí ara títọ́ wá tẹ̀lé àlàmùsátù tọ́ba wá lẹ́yìn ibi tọ́ba wá gbànà sábù tọ́ba fatia ó lè pé ìdá ń ṣàkún mẹ́nà àrídì wà ibi à ń tòun wà ìlà ń tòun àdéhùn tó ń fi bòtó lè ó máa fàlà tùzà kò àwọn òkúta kan. wúwà àyàwó ìmọ̀ni ìgbàkọ́. kabiratu, kabiratu, kàbíràtù kàbáyírù láàmà fi ṣe plural ti ẹsẹ̀. sẹ́yìn ti wá halala halala tó haroma haroma tó wà kọ́pà ìdáwùdú di láàyè yọ̀ọ́ ma jẹ́ mùsùlùmí. tó bá wá fa kọ̀wọ́sọ tọ́lọ́run sọ yí pé kọ́mọ́wọ̀ téèyàn bá jọ́kùnrin ọlọ́run ọba sọ yí pé ìhòòhò wá bẹ̀rẹ̀ láti bí ìdodo sórúnkún eléyìí túmọ̀ sí pé ìsìláàmù ọ̀yọ̀ǹda kọkùnrin ọmọ wọ níkà níta ẹ̀gbọ́njẹ́ tó bá jẹ́ obìnrin ha áwòrà ìlàlíwájú wà tọ́bájọ́ obìnrin ọlọ́run ní gbogbo ara rẹ̀ látòkè délẹ̀ ìhòhò ni àyàfi ojú báyìí àti àtẹ́lẹwọ́ méjèèjì eléyìí túmọ̀ sí pé ẹni tá a pè ní mùsùlùmí gidi lóbìnrin yóò jẹ́ ẹ̀tọ́ ẹ pé tọ́ba wọṣọ ibì kankan ò ní hàn lára rẹ̀ pàápàá àyàfi tí ọba tiẹ̀ wá hàn yóò jẹ́ ojú báyìí fèsì rẹ̀ báyìí nìkan àti àtẹ́lẹwọ́ ẹ̀ eléyìí túmọ̀ sí pé ọlọ́run ò yọ̀ǹda fún ẹni tọ́ba jóbìnrin tó mùsùlùmí kọ́ máa wọ short sleeve aṣọ kápá rẹ̀ wá hàn eléyìí túbọ̀ sí pé ọlọ́run yọ̀ǹda fún obìnrin tó bá ọmọ mùsùlùmí mùsùlùmí kọ́ wọ aṣọ kọ́ wá là lábẹ́ àbí kọ́ wọ aṣọ kọ́ wá là léjìká àbí ala burúkú tí wọ́n máa rán tí wọ́n rán apá báyìí àmọ́ wọ́n wà kọ̀ ó roboto séjìká ọ̀gá aṣọ wa ní ara ni ó dì í ibẹ̀ so gbogbo ẹ̀ tí wọ́n ṣe bẹ́ẹ̀ kò tí ì di tẹ́wá ń pa mùsùlùmí tó bá ń dá wọn kàn dáhùn ni torí pé kó tó lè fi ẹ̀kọ́ wà nípò pé ó di mùsùlùmí gẹ́gẹ́ bí ìgbà tí èèyàn sọ pé ọ̀fẹ́ ọ̀fẹ́ ní first degree lọ́wọ́ ọwọ́ ní jambu ò ṣe jambu ò so eléyìí sí pé. ká tó lè sọ wípé sẹ́rọ̀ ọmọbìnrin tẹ́ wò yìí mùsùlùmí ni yóò jẹ́ wípé ẹ lè describe bára rẹ̀ ṣe rí láì bá dénú ilé. sẹ́ni pé àti jẹ́ mùsùlùmí gan sẹ́ni pé iṣẹ́ ńlá kọ́kọ́ ni téèyàn bá jẹ́ mùsùlùmí lọ́kùnrin ọ gbọ́dọ̀ ṣọ́ra níbi alikọzáwù kí lànà bí pé bẹ́ẹ̀ alikọzáwù káfárobì káfárobì káwá tiwájú lẹ àbí káfíkà kọlẹ káṣe pọnkì káṣe bob marley káṣe eh, obama gbogbo nǹkan yẹ téèyàn bá ti lè ṣe kò tí ì di mùsùlùmí gidi lọ́kùnrin à kámẹtẹ wàá wí tọkùnrin bá lu ti àbí ń dirí so ìjẹ́ mùsùlùmí gan mẹ́tàbà ìsìlámíyà gan. daraja daraja tó lè islamiyà daraja islamiyà gan daraja tó pé ó lè ní láti gùn téèyàn bá gùn tán ó lè láti maintain ọ̀pọ̀lọpọ̀ ti kúrò ní mùsùlùmí tí ó sì máa rò pé mùsùlùmí lòun kọ́dà yóò máa paléyà yóò máa gba awẹ ẹ̀ máa palẹ̀ mọ́kò òun fẹ́ lọ ájì lọ́dọ̀ ti mùsùlùmí ṣebí sọ wàlá àtàmú tó nà é là wà tó. látàmú tó nà é là wà tó mùsùlùmí náà ìsìláàmù gẹ́ ti bàjẹ́ mọ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ torí pé ìsìláàmù ní nàwákìdù nàwákìdù lè ìsìláàmù ìntì nẹgẹ́tì ìsìláàmù tí ó nọlifáyé èèyàn kúrò èyí ó sì máa rò pé mùsùlùmí náà lòun náà alladhi lam yuhallil halala wa lam yuharrimil harama kì í ṣe mùsùlùmí. látara bíi múra látara bíi sọ̀rọ̀ àtara rẹ́spọ́nsì sọ̀rọ̀ nínú ìsìláàmù tí wọ́n bẹ̀ pé mùsùlùmí lèèyàn gẹ́gẹ́ bí ìbámu hadith tí tá ó ní mi níhùn sí ni ìsìláàmù ìlímárì tárìkùhù má láyà àníhì min ìsìlámì min húsìnì ìsìlámì lìmárì tárìkùhù má láyà àníhì wọ́n ní ta lásọ pé mùsùlùmí dáadáa ní ta lè pè ní mùsùlùmí adébíyẹn tó bá jẹ́ pé ntí ọ̀kan kì í dá ntí ọ̀kan kì í ṣe kí ni ọ̀ya bóòlù àti wá fẹ́ rí ìsìlámù maintain báyìí tárìkù humẹ́lá ǹjẹ́ ọ̀kan kì í dá sí so ilé ìtumọ̀ sí wípé mùsùlùmí ọ̀gbọ́dọ̀ dá sí ọ̀rọ̀ kírísímásì torí láyà ní ìwà láyà ń mú mùsùlùmí ọ̀gbọ́dọ̀ dá sọ̀rọ̀ one new year ìṣẹ́jú ní báyìí so gbogbo àwọn nǹkan yìí. indi mùsùlùmí gbọdọ mẹ̀ntẹ́nì tó bá òun ni fi sọ̀stẹ́nì ìsìláàmù yóò fi wá máa jẹ́ pé mùsùlùmí dà ṣọ́wà àlìnàwọ́ ṣọ́wà wà láàrin ayọ̀ alábì iná ámàlù ìtàkùn lọ àhà kọ̀tùkọ̀tì wà látàmú ọ̀tọ́ nà ẹ̀ là wà á tó mọ̀ téèyàn bá jẹ́ mùsùlùmí kò gbọ́dọ̀ jẹ́ wípé. irú aṣọ tó fẹ́ wọ̀ sáìlì tó lọ́rùn olórin ìkẹ́ lọ́wọ́ aṣọ ẹ̀ ń fẹ́ wọ̀ kódà ń jẹ́ mùsùlùmí ni pé bá ti rí lára Yẹ̀wùdí àbí tẹ̀sánra wù tẹ́lẹ̀ kọ́ wá sọ pé kò wù ọ́ mọ́. ìyẹn lọ́fọ̀ àgbàtà níbi tó dé Medina a Islam bẹ̀rẹ̀ tí Islam tí ànẹ́bí bẹ̀rẹ̀ dáwà àwọn. àwọn mùsùlùmí ìgbà náà tí wọ́n bá ń jẹun wọn wá ní sọ̀rọ̀ àdébí wá ní ìgbà bá ń jẹun ẹ máa sọ̀rọ̀ khaliful yahuda wa nasara ẹ má fi ṣe yín jọ ti yahuda àti ti nasara àwọn ni wọ́n máa jẹun tí wọn kì í sọ̀rọ̀ so kí mùsùlùmí wọn máa jẹun kó tó máa sọ̀rọ̀ sunna ní ṣe ara àwọn abandoned sunna ní asunanu alimahajuro sunna tá a nẹ́bí máa ṣe àmọ́ táwọn èèyàn ti pàtì wọ́n ti fàṣàgbá kódà bí àwọn ọmọ bá ń jẹun tí wọ́n bá ń sọ̀rọ̀ àwọn ẹ̀yà ó sì bínú pé báyìí ọba ló ń jẹ ọba ń jẹ ọmọ sọ̀rọ̀ mùsùlùmí gidi òsì bọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n là tó ń na ẹ̀ la. ẹ bó ṣe ẹ bó ṣe rí ẹ wo gan tá a máa jẹun tá a bá ń sọ̀rọ̀ táwọn ẹ̀yà wa máa bá wa wípé káyì tó bá ń jẹun máa sọ̀rọ̀ súnà nẹ́bí ni wọ́n ní kọ́ máa ṣe àṣà ni wọ́n fi gba ẹ̀sìn kúrò lọ́wọ́ ẹ̀ tọ́lọ́sì ní ayọ̀ alábìlẹ̀ àmàlù ìtakùlọ̀ àkọ́tukọ́tì yìí wà látàmú tó nà é là wà tó mùsùlùmí. yá ayúwà lábí náà mọ̀nà òun dẹ́kulú fi sílẹ̀ ní ká bàtà lọ. wàlá tàtàbí wù kútu wá ti ṣàìtọ́ ni ìnáwó làkùn àdánwò ọlọ́ni ayé ọlọ́ni ra amẹnú gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ sórí ire tẹ́ fẹ́ tajà tẹ́ fẹ́ mówó délé ẹni náà. ayé ọlọ́ni ra amẹnú. ọlọ́ni gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ lé tẹ́ fẹ́ bá a. ọlọ́lẹ̀ yìí tẹ́ fẹ́ fọ́n tẹ́ fẹ́ kó wú. ayé ọlọ́ni ra amẹnú. ọlọ́lẹ̀ yìí tẹ́ fẹ́ lù tẹ́ fẹ́ kó yọ. ayé ọlọ́ni ra amẹnú ọlọ́lá yìí tẹ́ fẹ́ lè tẹ́ fẹ́ bá a. ẹ̀yin tẹ́ fẹ́ bá tẹ́ fẹ́ rí mú. ẹ̀yin tẹ́ fẹ́ rí mú tẹ́ fẹ́ fi rí ṣe nǹkan. ayọ́ alábí ni àmàlú ẹ̀yin tẹ́ fẹ́ fi ṣe nǹkan tẹ́ fẹ́ kó ṣe é tọ́ka sí òní kúnnú fi ilé nìkan. ká bàtà wọn ni tàbá rí nǹkan kan tabari má dì tabari má dì tọ́fà se a kò se u kò se i Tabawa wa lọ wo wájú ẹ tabari harifo musadada ara ti kan tó bá gba sẹ́jà á fa gan ni pé yá ayọ̀ alábìínà amanudukulu fi silimi káá wọ́n níbi tó ń wá bá ti pe ni ká tó pe. barakallahu fika. Innahu lakum aduwwun. Barakallahu fika. Ìyẹn ló fa àlàáhà. bá ti pe ló tó pe harfu mushadada tọ́wọ́n wájú ẹ̀. Ya ayọ̀ lẹ́bí náà mọ̀lúdú kulú fi sílí ní káàtọ́. Wà látàtàbí o, kò tó wá àti sọ ìtọ́ ni ìnáwó làkùn àdó. Ẹni tá a pè ní Mùsùlùmí yóò jẹ́ ìtọ́ ẹ pé yàdìkúlù fi sílímì káfàtà yọ wọnú ẹ̀sìn tẹ́yányá kò ní jẹ́ wípé ìsìlámù ò pé káwọn ọmọ sọ̀rọ̀ ẹ tá a pè ní mùsùlùmí à ń ṣàlàyé àwọn àdàràjàtù àdàràjàtù ìlàhíyà àwọn levels tó divine tó jẹ́ pé ìní mùsùlùmí gbọ́dọ̀ wá bí ó ṣe gùn láyé bá ṣe ń wá promotion láti level kan sí level kan bá ń wá promotion láti ọlá kan sọ́lá kan àwọn promotion tó jẹ́ ti divine tá a gbọ́dọ̀ máa wá bá a ṣe ní pẹ́pẹ́ tá a bá ní lọ́yẹ̀ kí ni wọ́n máa dùn àwọn náà là ń kà sílẹ̀ yìí alákọ̀ọ́kọ́ òní àdárajátu ìsìlámíyà level pé mùsùlùmí ni mí sẹ́bà ní kálukú lè pé what is your religion yóò máa fọ́ sọ̀yà pé mùsùlùmí ni mí àwa wò rí ẹ̀ àrí ó gẹrun pọ́ǹkì ọgẹrun obama yọọ bọsọ ya pé musulumi n'imi ari àrí yọọ ni musulumi n'imi ari tẹ̀sùn kòtò mọ́lẹ̀ bọ́bá sobi náà ni táwa ní what is your religion lónìí i'm a muslim musulumi ló pera rẹ̀ aṣọ tó wọ̀ ó fún mọ̀ lọ́rùn mùsùlùmí ló gbogbo ntí ọ̀yẹ́ káyí lára rẹ̀ là musulumi rí mùsùlùmí ló pera rẹ̀ kò ní kírun lásìkò ẹ̀ mùsùlùmí ló pera rẹ̀ yọ́ máa sọ̀rọ̀ ọ̀rọ̀ káàbẹ̀ yìí pé ẹni yìí wà láòzì nínú tí ìsìláàmù fi qualify obìnrin pé obìnrin gidi lélẹ́yìí òun ni yìí pé tipátipá ni ó fi lè sọ̀rọ̀ ẹnu rẹ̀ jáde àtìgbà tí bá ń kẹ́kọ̀ọ́ nìkan kóbìnrin wà láòzì kóbìnrin ọmọ tìjú láti ṣe ìtìláàtù láti rò pọ̀ láàrin ọkùnrin àtà kóbìnrin ọmọ tìjú pé àwọn ọkùnrin kan lẹ́kùn sí wọ́ọ̀rì yọ́ọ́ máa lọ yọ́ọ́ máa bọ̀ yọ́ọ́ máa gbàwájú yọ́ọ́ máa gbẹ̀yìn kí ẹ ṣe mùsùlùmí obìnrin gidi ní ṣe bẹ́ẹ̀ ọlọ́ni látàbà ìrajìnà tàbá rújàlìjà ìlí yàtìlì ùlà ẹnìkẹ́ni látàbà ìrajìnà tàbá rújàlìjà ìlí yàtìlì ùlà ẹ̀sìnkẹ́ni látàbà ìrajìnà wàkárìnà ìbú yóò ti kúnà wàlá tàbá ìrajìnà tàbá rújàlìjà ìlí yàtìlì ùlà hmm. wà á fi múná sọ̀lá tà wà á ti nà zakata. ṣébà. ìnàmá yorì lọ́wù lìtọ́ ìrọ̀ akun. lìtọ́ ìrọ̀ kan ọlọ́ni ẹ̀yin obìnrin kọ́rínà tí bóyú ti kúnà wàkọ́rínà wàkọ́rínà. wàkọ́rínà tí bóyú ti kúnà. wàlá tabarajínà tabaruja lidayiliya tiliwula ajẹ́ abdallah ẹlẹ́ni wàlá tabarajina tabaruja lidayiliya tilule. wàlá tabarajina tabaruja lidayiliya tilule. ẹsẹ̀ ni wàlá tabarajina tabaruja lidayiliya tilule. wàlá tabarajina tabaruja lidayiliya tilule wú ẹni jẹ́ kí wú ni ọ̀ dáhùn ẹ lè ké kọ́ dáhùn ẹ lè ké kọ́ bá dáhùn làtàbàrájú ni tabaru jàlíjà ìníyà ti lì wú la wà látàbàrájú náà tabaru jàlíjà ìníyà ti lù lé. wàlá tabarujú náà. wàlá tabarujú náà. tabarujú náà tabaru jàlíjà ti lì wú lé. ọlọ wala taba tabarrujali taba yatilu jahili yatilu. ẹ̀yà <laughs> yìí kìrọ́ à bí wọ́n ṣe ké Kùránì àwọn tó yẹjú nínú onímọ̀ tí wọ́n gba àwọn ninu rìwáyàtù ni àwọn ọ̀nà tá a riwayatu gbà ké Kùránì kéèsì ká máa ké Kùránì bí gbàtà ń sùn rárá kéèsì ká máa ké Kùránì

wà á fi múná sọlá tẹ wà á fi ilẹ̀ zakata wà á fi iná mọ́ àwọn ọ̀rọ̀ sùkùlà wù. ìnàmá yorí dùnwó wùlé yìí bá àkómọ rìgìsà àlá lè bá yé. láìda ìlànà. wọ́n ti tọ́ ọ̀rìn rẹ̀ kú. ohun tàtẹ́ ọlọ́lẹ́yìn obìnrin ẹ máa bá ẹ máa bá ara dẹ̀rẹ̀dẹ̀ tẹ̀ ń bá kiri ẹ jẹ́ kí ṣètá ní orí yín dámú èṣù kúkú ti ṣàdéhùn pòun ò jẹ lójú rí ọlọ́run ẹ̀ ń tẹ̀lé ọlọ́ni wà kọ́rìnà gbogbo obìnrin tó bá fẹ́ lálùbáríkà kọ́rìnà fi ibùyú ti kú náà àáfìdí mẹ́lẹ̀ ni obìnrin kì í máa jáde pòkìpòkì wà kọ́rìnà tí ibùyú ti kú náà ìjáde rẹ̀ gbọ́dọ̀ ní ìdí tó pàtàkì ó sì gbọ́dọ̀ nímọ̀ sí òbí nú tó bá jẹ́ ọmọ tí ò tí ì lọ́kọ ó gbọ́dọ̀ jẹ́ ìmọ̀ sí ọkọ tó bá jẹ́ obìnrin tó ti lọ́kọ wà kọ́rìnà ẹ fìdí mẹ́lẹ̀ ọlọ́run yẹ ẹ ẹ ẹ fìdí mẹ́lẹ̀ ẹ máa wà nù lé yín wà látà bàlá jìnnà tàbá lu dálíjà ìlú yàtìlú lẹ́. ẹ lè ké ní wúlé wúlá wúlẹ́. tàbárù rọ̀jẹ̀ náà tàbárù jàlíjà ìlú yàtìlú lẹ́. ee ọlọ وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله يذهب عنكم الرجس على البيت ويطهركم تطهيرا ọlọ́run ẹkú ìdààmú ẹkú ìdààmú ayé gbogbo ẹ̀yìn yín sí fìtínà ayé ọlọ́ni tẹ bá fẹ́ sori ayé àti tọ̀run tẹ́ fẹ́ dààmú tẹ bá fẹ́ ta tó jóbìnrin tó fẹ́ kó jó tọ́ bá fẹ́ lù tó jóbìnrin tó fẹ́ kó yọ tọ́ bá fẹ́ fọ́n lóbìnrin tó fẹ́ kó wú tọ́ bá fẹ́ fa lóbìnrin tó fẹ́ kó tóra wọn tọ́ bá fẹ́ lé tọ́ fẹ́ ba lóbìnrin tọ́ bá fẹ́ ba tọ́ fẹ́ rí mú tọ́ bá fẹ́ rí mú tọ́ fẹ́ fi ṣe nǹkan tọ́ bá fẹ́ fi ṣe nǹkan tó rí tọ́ka sí kọ́rí náà fi bùrù tìkún náà bó bá jẹ́ pé ṣọ́ọ̀bù lọkọ̀ rẹ fi ọ́ sí tẹ̀dí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́ba jẹ́ ipe ilé lọ wà tẹ̀lé mọ́ bẹ́ẹ̀ wà látàbà rajina tábàrún dàlídà èlé yàtí lulẹ̀ ọlọ́lọ́bìnrin ọ̀gbọ́dọ̀ máa yọ pokipókì àjẹ́ wípé nínú ta a fi mọ̀ pé obìnrin eléyìí mùsùlùmí ni kò ní rọrùn fún yọ́ọ̀mà tì í lójú kó ọkùnrin mẹ́ta mẹ́rin ń bẹ lójú kan kó sì wàá máa wá yan láì ṣe àwọn àbúrò rẹ̀ àbáwọn ẹ̀gbẹ́ ẹ̀ àbáwọn ọmọ ìyá rẹ̀ àbáwọn ọmọ bàbá rẹ̀ àbí fámìlì ọkọ rẹ̀ ó jẹ́ àwọn àjìnàbí yúnà àwọn ọkùnrin tó yẹ pé ó lè rìn fún owó ṣépù ẹ̀ kò gbọ́dọ̀ wá máa yan níwájú wọn obìnrin tó bá jẹ́ pé olórí ire lọ́fẹ́ yà láyé tó bá wọṣọ tó fún mọ́ la kò yẹ kó lè wọ́ jáde nínú ilé àfi ẹni tó bá jẹ́ wípé wọ́n fẹ́ jọmọ lẹ́yìn ṣẹ̀tánì lóbìnrin òun ni wọ́n máa wọṣọ tó yẹ kó wọ̀ ọ̀nù lé ní ọmọ wọ́n ta wàkọ́ ní ẹtì ibùyù ti kún nà ọlọ́ni ẹtì ní mẹ́lẹ́ ẹ má máa jáde pokimoki bẹ́ẹ̀ lẹ́ lọ léèwé ẹdúró bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́ lọ lékewu ẹdúró bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́ lọ ṣọ́ọ̀bù ẹdúró bẹ́ẹ̀ ẹ obìnrin ò gbọ́dọ̀ wà sọ́sì obìnrin ò gbọ́dọ̀ wà obìnrin ò gbọ́dọ̀ wà seductive nínú ìsìláàmù wà látàbà àyàjínà ọlọ́lọ́bìnrin àyọ̀dá kọ́ máa jáde lábàrú jáde-jáde ìrìyàn tìlúnà bí àwọn olórí ibu tàkọ́kọ́ àtẹnudúwọ́ mọ̀ pé ọmọbìnrin olórí ibu ni yí pé ẹ̀ẹ́dì lókè odò ẹ̀ẹ́dì ní sàlẹ́mbì ẹ̀ẹ́dì ní pẹ́pẹ́yẹ ẹ̀ẹ́dì lábẹ́ bíríìjì ẹ̀ẹ́dì ní fàdáre ẹ̀ẹ́dì ní ìwóròdù ẹ wà mọ̀ pé wo eléyìí eléyìí bú ni yọ wà máa tún fi ṣe báyìí pé à èmi èso lẹ̀ èmi ọmọ èmi ọmọ oníṣẹ́ mo ti lọ báyìí mo ti lọ báyìí wà látàbà ọlọ́run wà kọ́rin náà fi ibùyùn ti kú náà obìnrin tó bá fẹ́ lálùbáríkà kó fìdí mẹ́bi tọkọ ẹ̀ bá fi sí tí ọba sì lọkọ̀ ọkọ máa fìdí mẹ́bi bàbá ẹ̀ bá fi sí wà látàbà rajínà ẹ̀ eléyìí túmọ̀ sí pé kárìn kákàtúwọ́ọ̀kì èèwọ̀ ni fọ́mọbìnrin mùsùlùmí tó ti lọ́lé ọkọ àbí tí ò ti lọ́lé ọkọ káàrè wọ́n sọ wípé pàṣẹ pàrẹ ẹ̀rìn báyìí ẹ̀sẹ̀ báyìí ẹ̀sẹ̀ báyìí èèwọ̀ ni fóbìnrin tọ́jọ́ máa mùsùlùmí tí ò ti lọ́lé ọkọ èèwọ̀ ni fóbìnrin tọ́ bá ti lọ́lé ọkọ nínú àmì tábìlì ọ̀pẹ́ obìnrin eléyìí àfi ká tọrọ àfẹríjì fún lọ́dọ̀ ọlọ́wọ́ ọba ni òfin ní ṣe rí ibú ọlọ́ni wà á kí múnẹ sọláàtà

wà kí mu dẹ sọláàtà ọlọ́lẹ́yìn obìnrin ẹ máa kírun ni bẹ́ẹ̀ fẹ́ bùkátà tẹ́fẹ́ kọ́ lọ́wọ́ báyìí gbẹ wà kí mu dẹ sọláàtà irun ni ẹ máa kí bẹ́ẹ̀ bá fẹ́ kọ́ sọ ọmọ yìí dáadáa kí mu dẹ sọláàtà irun ni ẹ máa kí tẹ́ bá fẹ́ ní ìtayọ láàrin àwọn ẹgbẹ́ yìí tẹ́jọ́ tóbìnrin wà kí mu dẹ sọláàtà ẹ̀yin obìnrin irun ni ẹ máa kí ọlọ́run ọba lọ fi agbára tí obìnrin ti lè jẹ́ èèyàn tí ó máa pàṣẹ ní ayé tí ó sì ráṣẹ pa ọlọ́run fi sára àrùn kíkí wa kí mìíràn sọ láta ọlọ́lẹ́yìn obìnrin ẹ pọ̀ nírun kíkí ẹ pọ̀ ní nẹ́fílà tí nǹkan kan bá ti dà yín lọ́ọ̀mù tí nǹkan kan bá ti rù yín lójú wa kí mìíràn sọ láta ẹ dúró ẹ wá sọ fọlọ́run ẹ fẹ́rí kẹlẹ̀ ẹ wá wá máa sọ fún tẹ bá fẹ́ wá sí wá sí ní zakata. wá sí ní zakata wá sí ní Allah wa àti ilẹ̀ zakata yìí obìnrin bí zakaba wọnú owó yẹ yọ bí ẹ bá ti lágbára zaka ẹ ṣe sàrà wà sí iná lọ àwọn ọ̀rọ̀sùn làwù. ọlọ́lá yìí obìnrin tẹ́ bá fẹ́ sórí ilé tẹ́ fẹ́ sórí ibú àti iná lọ wàrà sùn làwù. ọlọ́wọ́ bá ní ẹ tẹ̀lé wàrà sùn. ìtàdé bí bá wí fún yín ni ẹ tẹ̀lé nù múra àti ilẹ̀ lọ́à ntọ́lọ́ wọn bá bá sọ fún ẹ tẹ́lẹ̀ wọ́n ará oṣù làwùú ntọ́lọ́ bí bá sọ fún inú ọ̀rọ̀ sísọ ẹ tẹ́lẹ̀ àti ilẹ̀ lọ́à ọlọ́wọ́ bá ní ẹ tẹ́lẹ̀ wọ́n ará oṣù làwùú ntọ́lọ́ bí bá sọ fún nípa ìrìn rírìn ẹ tẹ́lẹ̀ ànẹ́bí yìí kò ní dáa fún wẹ́ni ta ni alimutara jìlúùnà alimutara jìlátù mi lẹ́ni mina nisaayi obìnrin tí ó máa tẹlẹ bí ọkùnrin yóò máa sakọ eléyìí túmọ̀ sí pé fashion parade obìnrin mùsùlùmí ọ̀gbọ́dọ̀ involve nú ẹ̀ kàtíwọ́ọ̀kì obìnrin mùsùlùmí ọ̀gbọ́dọ̀ involve nú ẹ̀. ọlọ́wọ́ bá ní ẹ̀yin obìnrin ọlọ́lẹ́yìn obìnrin ọlọ́wọ́ á máa gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀. Sọ̀tà ọlọ́run gbogbo tẹ̀ ń wá ti. Sẹ́ni bọ́lọ̀wọ̀ sọ pé òun oníjóbìnrin olówó ọlọ́wọ̀ sọ pé òun oníjóbìnrin ọkọ́lé. Ibi tóbìnrin lè gbà lówó kọ́lé wà nípò gidi lọ́lọ́wọ́ bá kálẹ̀ ìpè àti ọ̀rẹ́dẹ̀ fi ibùyù ti kúndà. Ọkùnrin fi ibùyù ti kúndà wà náà tàbá rọ̀gì náà tàbá rùjálì jẹ́ àìlè ọlọ́ni wa kọ́ni náà bí ibùyú ti kùnà ẹ̀yin obìnrin ẹ̀ máa gbélé ibi tí wọ́n bá ti ń sìn bẹ́ẹ̀ ni ẹ máa wà wà látàbàrà jìnnà. ẹ gbọ́dọ̀ máa rìn jáde pokipoki bí àwọn olórí ibu obìnrin tàkọ́kọ́. ọlọ́ni ibi tí mo fagbára sí fẹ́ yín obìnrin tẹ́ bá fẹ́ yàtọ̀ sẹ́gbẹ̀ẹ́ yín àkímúnà sọ̀láàtà irun ni a máa kí. wà á ti iná zakata. ẹ̀yin obìnrin bí zaka bá wo owó yẹn yọ bẹ́ẹ̀ bá sì lágbára zaka ẹ ṣe sàrà. ọlọ́lẹ́yìn obìnrin kí ni ṣe yín àti iná lọ ọlọ́ni ẹ máa tẹ̀lé wàrọ̀ sùn lọ́hùn ẹ tẹ̀lé ànábì gbogbo àwọn tábìlì wa kálẹ̀ òun lẹ gbọ́dọ̀ máa ṣe ìyá wa Aisha tù tààrà àníyàn. gbogbo ẹ̀yin tẹ́ ti lọ mẹ́ka lọ́wọ́ ṣe nírọ̀rùn fún yín àwọn tá a ti lọ n'i tún lọ lọ́wọ́ ṣe àwọn wa fi wa gbogbo wa ọlọ́wọ́ fi kún wa ọ̀dẹ ọlọ́wọ́ fi kún wa Ibrahim fi wa yóò fi wa abdulwasi gbogbo yín pátápátá gbogbo a lè jọ lọ ẹ wà rí wípé yàrá tí wọ́n lọ́jà lọ́tara ní à ah, àìsàtù yìí ìyàwó ànẹ́bì ni ọmọ àbúbákìrì ni nínú yàrá yẹn ìràwọ̀ mẹ́ta ni wọ́n lálà wípé ó sọ̀kalẹ̀ sínú yàrá ni ànẹ́bì wá sọ fún ìyàwó àìsà pé mẹ́tẹ̀ẹ̀ta torí tó wọlé sí yàrá yẹn wọ́n sin èmi bàbá rẹ sínú yàrá rẹ wọ́n sin èmi ọkọ rẹ sínú yàrá rẹ wọ́n sin bàbá rẹ sínú yàrá rẹ wọ́n padà tí ó jẹ igbákejì fún bàbá rẹ bẹ́ẹ̀ ni bá lọ tán wọ́n sì sínú yàrá rẹ̀ nígbà tá nẹ́bí lọ́kọ́kọ́ kú wọ́n sínú yàrá ìyàwó Aisha ó ṣe sàá lẹ́yìn ọdún díẹ̀ Abubakiri òun náà tún kú wọ́n sin sínú yàrá ìyàwó Aisha gbogbo ìgbà tí òkú ànẹ́bí ń bẹ nínú yàrá Aisha tí Aisha bá fẹ́ wọbẹ̀ kò ní kìí ṣe dandan kò ó lè ó lè lórí ìgbà tí bàbá tó padà tí àwọn Aisha bá fẹ́ wọnú yàrá nì kò ní borí gbà míì ó sì lè borí gbà míì àmọ́ ìjọ tí wọ́n ti sin Umaru bẹ́ẹ̀ ìyàwó Aisha kò ní wọnú yàrá òun táwọn òkú mẹ́tẹ̀ẹ̀ta wá ń bẹ̀ láì borí àwọn èèyàn wá ṣàkíyèsí ẹ̀ pé èéṣe ìyàwó Aisha ó máa wọ yàrá ìtẹ́lẹ̀ láì borí kí wá lóde tó fi ọjọ́ ìpè kò lè wọ́n sìn láì borí láì bojú wọ́n wá padà wá bí ìyàwó Aisha léèrè ìyàwó Aisha èéṣe àkíyèsí yín pé tẹ́lẹ̀ ẹni wọ yàrá yìí láì dasọ borí ó ní bẹ́ẹ̀ ni nígbà yẹn ọkọ mi ní bẹ́ẹ̀ kí ni mo fẹ́ máa borí kọkọ mi fún nígbà tó tún yá bàbá mi tún wà ń bẹ̀ kí ni mo fẹ́ máa borí bàbá mi fún àmọ́ngbọ̀ yá umoru débẹ̀ kí sọkọ mi kí ṣe bàbá mi ìhòòhò mi èèwọ̀ ni fún ìyàwó Aisha ń tijú òkú àwọn ọmọ mùsùlùmí tòní wọn ò tijú àlàyé.

wà á tún iná lọ́ ọlọ́lẹ́yìn obìnrin tá a bá fẹ́ sórí rẹ̀ á tún iná lọ́ ẹ tẹ̀lé tọ́lọ́ gbogbo akọ́tẹ́ rò pé tẹ́ bá sakọ lẹ́tí lé rí ibi tó wù yín sọ̀kalẹ̀ sísẹ́ rí ni. ọlọ́ni ẹ padà sọ́dọ̀ ọlọ́wọ́ àti iná lọ́ ẹ tẹ̀lé ọlọ́hùn wàrọ́sùn làwùú gbogbo tó yẹ bá rò pé tí bá dọ́gbọ́n báyìí yóò rí báyìí bọ́ bá dàbẹ́ olè bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ ìyẹn ni pé gbogbo yàwúyàwú ò ní sóríire bí ó bá sóríire oríire orí mú ní ọgbọ̀n ẹ̀ ìnàmá. akínà lọ́ha ọlọ́wọ́ specialize pé ẹ̀yin obìnrin akínà lọ́ha ẹsẹ̀ láṣẹ ọlọ́run wà rọ̀ṣù làwù ẹ máa tẹ̀lé bá débi bá ṣe yẹ ṣe ìnàmá. ìnàmá yuridu Allahu liyudhiba ankum rijsa. ankum rijsa àlìbáyé. ọlọ́ni ẹ̀ wá gbọ́ torí ẹ lè wò pé èé wá sí tọ́lọ̀ ń dojúlé wa tó báyìí. ìnàmá ọlọ́run wọ̀ wá kankan lórí àṣẹ tí mò ń pa ẹ̀yìn obìnrin yìí. ẹ tó bá fẹ́ sọ ikú pé Allahu Akbar. gbogbo ohun tó tá ń kalẹ̀ lófin tí Kùránì kà kalẹ̀ fáwọn obìnrin yìí àwọn obìnrin lọ́wọ́ bá dojú ọ̀rọ̀ kan nírọ̀lẹ́ yìí láàyè yìí nínú kùránì àtìrìnàlá àtìrìnàlá àtìrìnàlá ẹmúlátòkè wàkọ́rínà kunna wàlá tabarajẹna tabarujálija ènìyà tẹlẹ wúlẹ. ọlọ́run ní gbogbo owó obìnrin tó bá jẹ́ pé ẹnu rẹ̀ gbà pé kéne mọ́tíkọ́ bíi pẹ̀tùlábì pẹ̀tùlábì pẹ̀tùlábì òye sóbìnrin mùsùlùmí gidi wàlá tabarajẹna tabarujálija ilé àtúlù wúlẹ̀ jàlídá ilé ìyàtì lè wúlẹ̀. ọlọ́ni wàhálà tabarájí náà tabaru jàlídá ilé ìyàtì lúlẹ̀ ẹ má máa jáde báwọn obìnrin olórí ibu ta kọ́kọ́ ṣe ń jáde tẹ́ ẹ bá fẹ́ dolórí ibu bí wọn wà á kí iná lọ. wà á kí mu náà sọ̀lá. wà á kí mu náà sọ̀lá tàyé obìnrin ọlọ́ni ẹ máa kírun yín kọ́ máa pé ó mọ̀ fẹ́ ilẹ̀ kàtàkìtì tẹ́ẹ̀ ní fẹ́ máa kírun pé kírun ọmọ ròyìn lójú. wà á zakata. bí zakata wọ ní owó yín tẹ jóbìnrin má pè torí kóbìnrin ni ọlọ́run ní ẹ yọ zaka. ọlọ́lẹ́yìn obìnrin ẹ tẹ̀ ọlọ́run ẹ tẹ̀ ànẹ́bí wa Muhammad. bá wá rẹ́ni tí ń bẹ lọ́kàn rẹ̀ nú ẹ̀yin obìnrin pé kí wá lóde tọ́lọ́ ń dójúlé wa tó báyìí èsè tó ní àmọ́ jáde fòkìfòkì èsè tó ní àmọ́ láòzì èsè tó ní àmọ́ sọ́ọ̀sì èsè tó ní àmọ́ sìdọ́tìf èsè tó ní àmọ́ rìn ọkùnrin èsè tó ní àmọ́ wọ ọ̀gì èsè tó ní àmọ́ wọ̀sọ̀ èrì ibú èsè tọ́lọ̀ tí wá dójúlé wa tó bá ọlọ́ni ìnàmá yorùdùnú ìrẹ̀sì bá a sa amala lè ka ye. ọlọ́ni ẹ̀ abáàánú yín ní sẹ́ni ìnàmọ́ ní ìdí máa ń kó mu fẹ́ mú yẹ̀yẹ́ lára yín ni ọmọ pé aṣọ tó ń wọ̀ yẹn wọ́n fi ọ́ sí yẹ̀yẹ́ wàá ní ló ń bọ̀ rí i wọ́n sọ fígọ̀ rẹ orí ẹ̀ burú rẹ ṣé ìsọkọ rẹ máa ọlọ́ni ìdójúlé yìí ìnàmọ́ yorì ìdúlá òrí ìdí bá ń kó mu rí sísà gbogbo ọlọ́ni mo fẹ́ mú yẹ̀yẹ́ kó yẹ̀yẹ́ bẹ́ lára yìí ẹni kà pé ẹ ẹ ẹ pàṣẹ ẹ ẹ ó ti fún òkùnkùn jẹ wèrè ọkà tí ọkà wa rẹ ó mo rò pé àjọlọ lọ ó fún ìdàmà yìí kó o tó jí àlọ́run ọlọ́ni yẹ̀yẹ́ ta yé jẹ́ ọmọ fẹ́ mú kó o fún yín ni. bá a sọ súrà tó wà gbogbo yẹn lọ ka ẹ lọ ka kuraani tó bá jẹ́ translated kuraani oní english súrátùlẹ̀ àzábì wáyé tọ́ ìrọ̀ kan tàbí. ọlọ́ni nàmá tẹ́bá ti rí nàmá ọ̀rọ̀ yẹn ó ṣùọ̀ kò ní ọ̀tá létífù. 35. lọ ka lọ ka translated Quran aya thirty one de thirty five àbí ẹni tí ọba ní kọ́ wá bá mi kí n ya kó sọjọ́ tí ó da padà rìn nà máa yorí dù ní yorùbá bá ń kó mọ òrì jíjà àná ní bẹ́ẹ̀ sì. wáyé tọ́ ìrọ̀kùn. kàmí ní nàmá ìwà ìkàkà lórí pé ẹ fìdí mẹ́lẹ́ ẹ má wọ sọ́kàsọ ẹ má sọ̀rọ̀ kọ̀rọ̀ ẹ má jọ ohun yín ọmọ rìn òkè débi pé bàbá ti sọ̀rọ̀ bá àwọn ọkùnrin ó ti bẹ̀ pé ah ẹ eh, pàṣẹ ní sọ̀rọ̀ làtìbá ní sọ̀rọ̀ máa ra òun rẹ lẹ̀ lower your gaze lower your voice ọlọ́ni nàmá ìtí mò ń torí ẹ ṣe bẹ́ẹ̀ nínú ní bá ìlú ìnàmá ìlú ìlú láwùn nínú ní bá kómo rí fífà ọlọ́ni mo fẹ́ mú yẹ̀yẹ̀ tàyé kú òfin yín torí pé bọ́bá lọ tán wọ́n padà sọ́ láàrin ara òwò gbáyà rẹ̀ ni eléyìí búrọ̀ mọ́ ọ̀wọ̀ ẹ̀yìn rẹ̀ ni ìnàmọ́ ọlọ́ni mo fẹ́ kọ́kọ́ mo dá yín lẹ́ni tó jẹ́ pé mo fẹ́ kọ́ jẹ́ pé àpẹẹrẹ ọmọ wà lára yín ṣùgbọ́n bẹ́ẹ̀ bá wà kọ́ lẹ́tà sábùkù ẹ̀ rì ìnà ọ̀fẹ́ làbùkù wọn kì í sanwó oríire lèyìn á máa sanwó rà bẹ́ẹ̀ bá fẹ́ kábùkù ọ̀fẹ́ ni àbẹ́yìn gbà fún wọn gbowó lábùkù ọ̀fẹ́ lábùkù wáyé tó ìrọ̀ kan. ọlọ́ni ìnàmá yorì ìdù ìnàmá yorì ìdù láwùjọ ìdílé bá ń kó mo rí jísà ọlọ́run fẹ́ mú ikú ònú kó yẹ̀yẹ́ wípé káwọn èèyàn wá máa wípé kódà mo rí dáyà rẹ̀ mọ̀mọ́ bó ṣe ní mo lè ṣáìsì ẹ̀ ìnàmá ìdù láwùjọ bá ń kó mo rí ọlọ́run fẹ́ mú ẹnu ẹ̀gàn kúrò lára yín torí pé bó o ṣe ń sọ bó o ṣe ń ṣe láàrin ìnàmà yorùdó làwọn ibi yìí bá kọ́ mọ̀ rí sísá ọlọ́run fẹ́ mú yẹ̀yẹ́ òun fẹ́ mú yẹpẹrẹ òun fẹ́ mú kú ẹ olóṣì òun fẹ́ mú kẹ́ ẹ mọ̀ nìtumọ̀ sáwọn èèyàn òun fẹ́ bá yín ìrèsì ẹ̀ láyé wáyé tọ́ ìyẹ́ra kan. ọlọ́run fẹ́ mọ òun fẹ́ sọ yín di ẹni tí ó mọ̀ òun fẹ́ purify yín òun fẹ́ kẹ́ wà holy òun fẹ́ kọjá yìí ẹnu àwọn ọkùnrin ò lè máa gbà sí pé tọmọ yẹn mo ti débẹ̀ mo ti rí mo ti bá ṣe mo ti bá fà mo ti bá ṣe kíni kan wáyé ìtọ́ ìrírà kan. ẹ̀jẹ̀ yìí rọ̀ sọ pé ẹ̀sán ìdẹ́ni níbẹ̀ ni ẹ wá ń sá. wàdìkúrì nàbí wàdìkúrì nàbá yùtì láfi ibùyù ti kún nà mìíràn ayá ti láàyè wàlẹ̀ ìkímọ́tì. ọlọ́ni ẹ̀ máa kíyèsí kúránù tí wọ́n ń ké fún yàtọ̀ àwọn àdìsí ànẹ́bì. yùtì láfi ibùyù ti kún nà mìíràn ayá ti láàyè wàlẹ̀ ìkímọ́tì. ọlọ́ni ẹ̀ máa kíyèsí àwọn tí wọ́n ké fún nínú kúránù tẹ́fí sọ́bọ́lọ́wọ́ bá sì ni ẹ máa sè ẹ kéèsì tí wọ́n sọ fún mi nàlẹ́ ìkìmátì nínú hadithi anabi tí wọ́n fi ń sọ bọ́lá wọn bá ṣe ní kẹ́ ẹ máa ṣe ẹ̀yin obìnrin pé ẹ gbọ́dọ̀ fa ilé eyín ẹ gbọ́dọ̀ fa eyín ẹ gbọ́dọ̀ ṣe eyín maka ẹ gbọ́dọ̀ máa fárun ojú ẹ gbọ́dọ̀ máa fárun ojú yín kẹ wá papò kẹ wá fi nǹkan mi rọ́pò bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ máa lẹ́rọ ojú gbogbo ẹ̀ tẹ́ bá ń ṣe ẹ jìyà ẹni tó bá yọ kó sọ tí ọba sọ yóò jìyà àmọ́ tó bá ti sọ bẹ́ẹ̀ tẹ̀lé kò ní jìyà mọ́ tiẹ̀ bẹ́ẹ̀ tẹ̀lé kò ní jìyà bẹ́ẹ̀ tẹ̀lé yọgbà ládá bẹ́ẹ̀ tẹ̀lé yọgbà ládá ìnàmà yúrí dùn láwùrí rí bá a ń kó mu rí yíta wà lẹ wáyò tó ìrọ̀ kan. ọlọ́run fẹ́ sọ ìdẹ́ni mímẹ́ni. wàdìkúrì ni يتلى في بيوتكن من آيات الله والحكمة ọlọ́run obìnrin ò tún gbọ́dọ̀ wà lásán ẹ gbọ́dọ̀ máa wà pẹ̀lú kúránù. ọlọ́run ẹ gbọ́dọ̀ máa wà pẹ̀lú kúránù gbígbọ́n gbogbo ìgbà ẹ̀yin obìnrin èyí tẹ̀ mọ́ fi sétíhùn tẹ́ ma gbọ́gbọ́ púpọ̀ tẹ́ gbórin ti lè wo ara náà máa yú lára náà bí ti kú náà mi náà. náà máa yú كن من آيات الله والحكمة ọlọ́yà máa kéèsì kúránì máa kéèsì àdìsí nù lẹ́yìn náà iná lọ́ọ̀ká náà làtífà ní kàbíyà ọlọ́ni làtífù lòun aláàánú bẹ́ẹ̀ bá sọ pé ẹ̀sìn tẹ̀ ń ṣe mọ́ òun ló sì padà sànú yín kàbíyà ọba tí fúnni nílẹ̀ àbáre gbogbo ń tẹ̀yẹ̀ ayé ṣe kàbíyà ọba tó mọ̀ nǹkan ṣe dáadáa tó pàfẹ́ẹ̀tì lọ́lọ́ jẹ́mọ́. àwa ni àwọn dàrájà ipò téèyàn máa wà tó sọ pé eléyìí àkọ́kọ́ kò ní islam ìjẹ́ mùsùlùmí ìjẹ́ mùsùlùmí gẹ́gẹ́ wá sọ̀rọ̀ mẹ́ntẹ́nì àti kó lórí ipò ìjẹ́ mùsùlùmí o obìnrin tí wọ́n pè ní mùsùlùmá nke yóò jóbìnrin tí wọ́n bọ́ di sọ yóò tí ojú yóò yóò jóbi ní tí èsì pa àwọn kan yóò jóbi ní tí èrì ìdí ọkùnrin yóò jóbi ní tí ọ̀sọ́sì yóò jóbi ní tí ọ̀làwùsì yóò jóbi ní tí ó difficulty fún just anybody kó lè access ẹ̀ pé ṣé lágbájá size ẹ̀ so tí wàá rí maintain táwa ni mùsùlùmí náà wọ obìnrin wẹ̀ bẹ́ẹ̀ náà làwọn ọkùnrin tí wọ́n pè ọkùnrin dà pé èmi rè kílẹ̀sì rẹ tó pé mùsùlùmí ẹwà dúró tó rọ̀ mọ́ yọ jẹ́ tó yẹ pé tó bá níyàwó ń tọ́jú ẹ̀ bọ́lá ọmọ ti fún lágbára mọ́ yóò jẹ́ tó jẹ́ wípé àwọn gborí sísè àwọn kẹta sọ yìí yóò jìnà sí ìsìláàmù la kọ́kọ́ fẹ́ jẹ́ mùsùlùmí la kọ́kọ́ fẹ́ jẹ́ wo tọ́lọ́dún yà yọ ẹlẹ́dín náà àmọ́nu takulọ apájú pátì wàlá àtàwọn òṣùn nà ẹ̀ la. ọlọ́sìn la bọ́bá tẹ̀ wá kéré tẹ́nu àwọn ọ̀pọ̀ tí mo tò kalẹ̀. lẹ́ẹ̀bá tẹ̀ wá rí ipò kankan ẹ gbọ́dọ̀ rí lẹ́wù ìsìláàmù pé mùsùlùmí ni ọjọ́ tó ọba kú tó ọba kú tó ọjọ́ mùsùlùmí ọ̀sán gbáko ipò ìjẹ́ mùsùlùmí gẹ́gẹ́ lọ́wọ́ sọ̀rọ̀ mẹ́tẹ́nì ọjọ́ mùsùlùmí bí ọ̀rọ̀ ọjọ́ mùsùlùmí bí ìwà ọjọ́ mùsùlùmí bí ìṣe ọjọ́ mùsùlùmí bí àníyàn àníyàn rẹ̀ ọ̀dá ọjọ́ mùsùlùmí bí ìbáṣepọ̀ ìdá ẹbí pọ̀ ìjà ládùúgbò ìjẹ́bí ìjára lé ìjọ rẹ̀ ìjẹ́ pé mo mọ̀rí ọ̀mọ̀rí ìní pawápọ̀ iṣẹ́ pawápọ̀ ó jẹ́ mùsùlùmí wọ́n lá tábù tún nà ìlà. tọ́ba wá rí ẹjẹ́ tí islam bá pàfẹ́tì lára rẹ tọ́ pé eléyìí mùsùlùmí ni tí wọ́n àfẹ́sì ẹ̀ tó rí pé òò oh, oh, àwọn ẹ̀ṣẹ̀ wẹ́wẹ́wẹ́ ò lè mẹ́sì àmọ́ mùsùlùmí lélẹ́yìí ọwọ́ àtúwàṣe ìtìkọ́lù ọwọ́ àgbà promotion lọ àdàràjẹ́ àdàràdàtúlì ìmàníyà ọ̀wà di mòmìnì. innal muslimina wal muslimati wal mu'minina wal mu'minati. ta ló sàròyé bẹ́ẹ̀ yẹn. qanitina wal qanitati was-sadiqina was-sadiqati. Hmm. was-sabirina was-sabirati. ẹ máa wo ipò. wal لا إله إلا الله كثيرا لا إله إلا الله مغفرة وأجرا عظيما آه àwọn bàbá wa jẹ́ bá kọ́ ní ìjọ̀pẹ̀ yìí tẹ̀ kéwù ẹ̀ kúyà àwọn àjọ ọ̀la kálàmù àti òfò dẹ̀ ń sọ wọ́n ní kéwú làbí ẹ̀kẹ́ lẹ́múwà bú a ní ẹ̀kàwé níwọ̀n lẹ́sọ̀ nìjà a gbọ́ pẹ́ ti kàwé ṣùgbọ́n kò ṣiṣẹ́. àgbọ̀ wulani eke lẹmú wà búwa ní ẹ̀ka wèníwọ̀n ẹ̀sọ́ di àgbọ̀ pẹ́ ti kàwé àmọ́ kò sí. ebe náà rí sẹ́wọ̀ abẹ́ rí sẹ́ nbọ́lẹ́sì ń dà ebi tọ́jà bá fẹ́ parí ilé ìwé yí pátápátá tẹ́fẹ́ fún ìtàkùn kejì wọ́n àìsẹ̀ wá sọ pé kẹ́ ẹ̀ lọ ra ọkọ wọ́n ní ìwé kíkọ iṣẹ́ àgbẹ̀ ìjọ ọmọ ẹ̀fọ́ nígbà tí kéde yìí wà yìí mo ní nígbà yẹn bàbá ìkìlẹ̀ wáyé akáwé fún wọn ní iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ wa ẹni kò ṣiṣẹ́ yóò máa jalè ìwé kíkọ láìsí ọkọ ẹ àti a kò ì pé o kò ì pé mo ní kí wàá ní wàhálà tẹ kó a sí nígbà tó pèsè àgbẹ̀ iṣẹ́ ilẹ̀ wa ń yẹ̀yẹ̀ ó ti àbá tó wá ní kékeré ní tó máa fi yọ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ kí tẹ́ o lè ta. mo ń sọ fún pẹ̀lú gbàgbọ́ ọkùnrin tí ó wá bí ní ọjọ́ Friday tó ní ìyàwó òun bẹ ní hospital wọ́n fẹ́ẹ́ di sáàjì ẹ̀ ìkẹ̀kẹ̀ twenty five thousand ní tí mo ní ọkàn mi ò túrù sí mo dẹ̀ sọ lójú ẹ̀ ṣé bẹ́ẹ̀ wá ń bẹ̀ mo ní ọkàn mi ò túrù sí ọ̀rọ̀ tó sọ yẹn mo ní díàfọ̀ mo ní àátẹ̀lé lọ hospital yẹn àádẹ̀fún yẹn bàtà bí kíjìmọ̀ tán ó disapia àrímọ́ nígbà tí wọ́n wá kejì ní àná wọ́n wá pè mí wọ́n wá gbé wo lọ́wọ́ wọ́n wá ń pọ̀pọ̀ wá ń ṣépè wọ́n wá ń ṣe tó tó tó. kó wá sẹ́ni ò lọ́lọ́run kí láyà rẹ̀ wọ́n máa ṣe àyà rẹ̀ wọ́n máa já ó mú lọ́wọ́ ni wọ́n á pọ̀pọ̀. أن يدعوك فإن أصدق الله هو الذي أيدك بنصره وبالمؤمنين وألف بين قلوبهم لو أنفقت بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت ولكن الله قلوبهم إن الله كان عليما قديرا يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين ọlọ́run ọ̀yọ́ gbogbo èyí tẹ́ bá tẹ̀lé wa àwọn àfa pẹ̀lú ẹ̀mí òdodo ọlọ́run ọ̀yọ́ ilẹ̀ nínú àánú oníyà ayọ̀ ànábì ìwà ànábì àsìkò òní sáláìní àsìkò kàláwù ọlọ́run wà pẹ̀lú àsìkò kàláwù ọlọ́wọ́ máa sọ ẹ àsìkò láwù ọlọ́wọ́ tó ẹ wá mẹ́ni tàbá àkà àti gbogbo ẹni tó bá jẹ́ wípé ẹ̀mí òdodo ló fi tẹ̀lé ọdún àwọn tí ń gbọ́rọ̀ ìtọ́lọ́ ni yóò ṣe mí ni yóò ṣe yí lóore yá ayọ̀ ànábì yìí ọlọ́ni wa ànábì àsìbúkà làwù mọ́kàn fún mi pé nǹkan kan lè sọ àfi tí bá fi ṣe ọ́ màá tó ẹ. Asibu láwù lawu. Nama wa pẹ̀lú ẹ̀ gbogbo ògbà. àsìbùkà láwù. bọ́ bá wẹ̀ ìdá èmi lórí bọ̀ wẹ̀gbẹ́ mi lórí bọ̀ wòkè mi lórí bọ̀ wòlè mi lórí. ìníjó ma lórí rẹ̀ bẹ́ẹ̀ wà máa ní tàbá àkà mìíràn lèmọ́ mi. gbogbo àwọn jẹ́bá làwọn tẹ̀lé ọ̀tọ́ bá yẹ pé lódodo ni lóòótọ́ wọ́n mi ní tàbá àkà mìíràn lèmọ́ mi nìyẹn. ìjọ ti dá ọ̀pọ̀lọpọ̀ ìyẹn ti tẹ̀lé àfàbọ̀ òní pé ojú rẹ̀ yóò ti pé látàdé rẹ̀ ẹ̀yìn ló pé wà láì àfáwọn gan wàhálà wọn pọ̀. ìtọ́jà ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí bọ́ nìyẹn àsìfúkàláhù ọlọ́wọ́ máa tó ẹ ọlọ́wọ́ pàdé mi yá ayú ànábì yù ìwà ànábì ìwà ànábì àsìfúkàláhù ọlọ́wọ́ bá rẹ̀ tó ọ. wàmẹ́ni tabáàkà àti gbogbo ẹni tó bá tẹ̀lé ọ mílíọ̀nù mú mi ní ilẹ̀ ní àwọn olùgbàgbọ́ òdodo tó jẹ́ pẹ́ mi òdodo ni. táàfà bá pẹ́ ẹlòmíì tí ń jẹ́ ọmọ kéwú nù yín àbí ń jẹ́jẹ́ mọ̀ yóò jẹ sẹ̀mẹ́lẹ̀ gbà ah, ọ̀ọ́ ah. yáni àríkùnrin àmọ̀ tí ń bọ̀. àwọn afáwọn tẹ mọ̀ wípé àwọn afáwọn tẹ mọ̀ wípé ẹ̀ẹ́ ẹ̀ẹ́ yẹn náà ní bùkátà tẹ ẹni ọ̀dẹ̀ bùkátà wo ló lè dá gbọ́ yá yọ ànàbí yù ìwọ ànàbí àsìkúkà láwù wà mà ní tabaka mí nàní mòmìnì nà tọ́ba jẹ́ pẹ́ bí òdodo ni àsìkúkà láwù ọlọ́lọ́ adéhùn ni dọ̀mọ́nù ni adéhùn ni dọ̀mọ́nù ni ìlọ́pọ̀ ànàbí lukumanu aleyhi salatu wa salamu àwọn kan ní ànàbí ni àwọn kan ní wàlíì ni náà wà fà àmọ́ ọ̀rọ̀ tó rí ilẹ̀ òní pé wàlíì ni kì í sànàbí. ẹrú ni lukumanu lọ́dọ̀ àfa kan àmọ́ àfa padà wá dìskọ́bà pé lukumanu yìí ọlọ́gbọ́n ọmọ ni ẹrú sì ni àfa náà wá sàbòsí ọfẹ́ sẹ́ẹ̀tì ẹ̀ pé kọ́lọ̀ ẹ̀stábílìṣì kọ́lọ̀ dájúró báyìí àmà kásá sábẹ̀lẹ̀ ń tọ́ wíìlẹ̀ ń bò tìlù àwọn ìgbà kan lọ́dọ̀ àfa àmọ́ àfa wa fẹ́ fún ní fírídọ́ọ̀mù àfa wa pè àfa fún da ewúrẹ́ yìí lọ pa o ibi tó dùn jù lára rẹ̀ mú wá fún mi ànábì Lukumanu mú lọ ọ̀pá ẹran ó sun yóò ṣe gbẹ ó kún ìgbàtí ọ̀wá dà fà pé ní tó dùn jù lára rẹ̀ ní ahọ́n ló mú wá ẹ bá ọmọ yẹn lóhùn tá a ní ahọ́n ló mú wá ó tún tó sáà lukumanu tó pè ó tó kúlẹ̀ rẹ̀ míì lọ pa ẹran yìí àfa rẹ̀ pè pa ẹran yìí tọ́jọ́ ga rẹ̀ tọ́ba ti pa kó ṣe ogbẹ̀ ètò koro jù lára rẹ̀ mú wá lukumanu tó pa ó tó kó ṣe ó tún wá ni ahán à ọ̀gá rẹ̀ wá ní lukumanu onínà ìgbà tí mo ní kọ́ ọmú tó dùn jù lára wá ń jọ sí kí ló lukman wa bẹ̀rẹ̀ sí sára ọ̀gá rẹ̀ wá sọ pé eléyìí ọ̀jọ̀gbọ́n lélẹ́yìí ọwọ́ establish yẹ ó tún sọ fáwọn yẹn pé ẹ bá fẹ́ máa gbọ́ wá sí ẹ máa lọ ọ̀dọ̀ iṣẹ́ òjò ọ̀pọ̀lọpọ̀ ogókè máa ok àdúrà tá a bá ń rẹ kò lè gbà ẹ̀mí rẹ pẹ̀lú àbá. tó tó rà ní ìṣọ̀kan ìjọ sọ fún ọ pé kíkà má ti pẹ̀jẹ̀ sí ni kàn firawọ́ ọ̀wẹ̀ hàn jọ́sì firawọ́ wọn náà bá gbà tó sì ń gbọ́ báyìí. ẹ̀mí yín ẹjọ́ wà pẹ̀lú àlá subhanahu wa ń gbogbo ògbà gbogbo a sọ ẹjọ́ kúnná mákàlùkù la ọlọ́run ti ó lè máa bínú ni bébí dábàá ti ń bínú tó bá gbẹ̀sẹ̀ ara rẹ̀ ń gbọ́ yóò polówó rẹ̀ jẹ́bí làáfàá fi ẹ̀ làáfàá ní ẹ̀ ìdálékálíbù láàyò ní kà ń dà náà báyìí fàtàríwì láàá yà omílìkì yà mà ti yà ń bá hù. ìdálékálíbù. láàyò ní kà. ìdálékálíbù láàyò ní kà. إذا الكلب لا يؤذيك عند نباحه عند نباحه فذروا إلى يوم القيامة ينبح يوم القيامة ينبح فذروا إلى يوم القيامة ينبح afáàní ìdálékálíbù láàyè òbí aza ádáyé òbí ìdálékálíbù láàyè òbí kà ń dànà báyìí. ìdálékálíbù láàyè òbí kà ń dànà báyìí. fàdárì wìlà yáò mìlì ìyá àmọ̀tíyá fàdárì wìlà yáò mìlì apá ní ajá tí ń gbó kí ni wọ́n á fi sòṣùpá níbẹ̀ lókè ajá ń gbó. Bàtàrí ìlà yóò mìlì kì yá mọ̀ sí yá ń bá hù. Fàzàrò ìlà yóò mìlì kì mọ̀ sí yá. Olùkọ́ lùfù ládùn bílí alákàsáàtì mú o kọlu fúlánú fílíwàrà lákàṣà tìmù lákàṣà tìmù kọlu fúlánú fílíwàrà lákàṣà tìmù. وأنت له دون الخلائق تمدح وأنت له dùnálé kàlá ìkìyàn tamudahu ọwọ́ ni ìdálékálíbù láàyò òbí kẹ̀. ìdálékálíbù láàyò òbí kà. ọ̀pẹ́ láàyò òbí kẹ̀. ìdálékálíbù láàyò òbí kẹ̀. ìdálékálíbù láàyò òbí kẹ̀. ibà. Fọ̀bẹ́rì wìlá yóò mìíràn kìyàmọ̀ tìyàmọ̀ fásitì òhù ìlà ìyàwó mílíkì ìyá màtìyà ó ní nígbàdí kálíbù láàyò ní kàyíndà ní báyìí ajá tí ń gbó ńgbà tí ọ̀dà kọ̀ rẹ dárí òfìlẹ̀ ìlà ìyàwó mílíkì ìyá màtìyà ń bá àwùjọ ọmọ ẹgbó tá jẹjẹ sùn ọba lórí gbígbó. ìdarí kálíbù láàyò bí ká ìdà nàbà èyí. ìdà nàbà èyí. ìdà nàbà èyí. ìlà yàwó mílíkì yá àmàtì yá. ẹ bá kéwu ẹ bá kéwu ẹ kéwu. bàtà ah. mi kò ní la yàwó mílíkì yá àmàtì yá bá wù. ẹ dákun gbogbo jàmá wọn lẹni ọba sọ fún un tọba lè gbọ́ atẹ́lẹ́ àsọ̀ lọ fún tọba lè gbà yóò tètè rọ ọ̀nà lọ kó lè dààmú pẹ́ tó bá lè gbọ́ àtẹ̀lé àkìlọ̀ fún tọ̀ba yóò tètè rọ̀nà lọ kó lè dààmú ẹni abásọ̀ fún tọ́ba lè gbọ́ àtẹ̀lé àkìlọ̀ fún tọ̀ba lè gbà yóò tètè rọ̀nà lọ kó lè dààmú pẹ́. Thank you atẹ́rí àkìlọ̀ fún tọ̀ba yóò tètè rọ̀nà lọ kó lè. wọ́n làbẹ́ ní àwọn bá sọ fún un tọ́ba yarí wọ́n lẹ́ni àwọn bá sọ fún un tọ́ba lè kí atẹ́rí àkìlọ̀ fún tọ̀ba lè kọ̀ bọ́kàbùkù bọ́kẹ̀ tí àwọn ọ̀kọ̀ ṣe bọ́lọ̀ ń pè sùlé kó tó yẹ̀yẹ̀ rẹ̀ kó tó yẹ̀yẹ̀ ọlọ́run pèsè lẹ́kọ̀ọ́. wọ́n lẹ́ni àbá sọ fún tó bá yarí àtẹ̀lé àti lọ fún tọ̀ọ̀bà lẹ́kọ̀ọ́. bọ́tà bùkún bọ́kẹ̀ sí àwọn ọkọ̀ ìbọn ọlọ́run pèsè lẹ́kọ̀ọ́ kó tó yẹ̀yẹ̀ ọlọ́run pé sùlé kó tó yẹ̀ ọlọ́run pé sùlé kó tó yẹ̀. gbogbo tá wí fún yín kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ gbà mí gbọ́ náà sí máa lò ó àwọn ẹgbẹ́gbọ́ náà sí àtọ́ ò àwọn ọ̀nà adẹ́lẹ́ẹ̀dẹ̀ sẹ́dọ̀ bọ́ àwọn ọ̀nà adẹ́lẹ́ẹ̀dẹ̀ sẹ́dọ̀ bọ́ àwọn ọ̀nà àwọn ọ̀nà ẹ wò gbà tí bàbá wa ti wí bàbá wa àgbàlá bàbá wa alágbàjì àgbà tó ti wí pé ó ní tó bá di níkẹyìn ayé àwọn kan bọ̀ wá lókè áfà ẹ̀yìn ọba sojú ẹ̀yìn ọmọ pààyè tán ọlọ́kùnrin ọmọ ìlú tí obìnrin ọmọ wọn ṣòkòtò ẹni ọba sojú ẹni ọmọ pààyè tán o ẹni ọba sojú ẹni ọmọ pààyè àwọn ọmọ mọ̀ rẹ̀ báyìí ọmọ rẹ̀ wọ ṣòkòtò ọ̀ya sẹ́lfì obìnrin inú rẹ̀ náà ń dùn òun náà tó wá gbé sórí Facebook ọlọ́mọdé ọmọ mi ọmọ yìí ṣàtẹ́wọ́ ẹni ìṣoge ó bóra bí àfi ẹni ń lò gbà ó bí máa mẹ́fà kan pọ́kàwé mẹ́fà kan oyún sí keje oyún sí ke pọ́kàwé mẹ́fà kan oyún sí. torí bẹ́ẹ̀ kálukọ́ sọ́ra kàlíbàtà ní kàlíbàtà ní alẹ́lùsá ní pàkìlàtà ní bìlímì ìzáni àbíbàtà ní lára àmàlì ṣúbíyà náà là wọ́n ti yà mú ní èso.